ẹ̀yin ẹrúsìn ọlọ́run tí ẹ̀ ń gbọ́ kó tó bá ajé máa tò ní. ohun tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí ohun tí ó pọ̀ púpọ̀ ni. gbogbo wa ní ká pè wá lórúkọ kan lọ́dà bíi pé ń dùn mọ́ wa láyé tá a wà yìí kí n wo pé lámọ́yìn tí ń lọ ní a àfa súnà ni a làkàṣègbè nínú àwọn ahlùsúnà ni mo fẹ́ rò pé ọ̀sẹ́nìkan tí ò fẹ́ kí wọ́n máa tọ́ka bẹ́ẹ̀ sí òun láyé tá a wà lónìí alhamdulillah àmọ́ pọ̀lọpọ̀ nǹkan là wá ń lẹ̀ mọ́ ìjẹ́ àfáàsúnà àbí ìjẹ́ ahlùsúnà ti wal jamaa wọ́súnà tùmínà bàrà torí pé wọn ò sì ní nǹkan kan ṣe pẹ̀lú tí ń jẹ́ súnà nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni àwa fẹ́ fi tara wa jí mahiya usulu usulu ahli sunnati wal jama'a kí làwọn àpilẹ̀ àwọn orígun tá a fi mọ̀ pé àáfàá yìí àáfàá súnà ni. Lama yìí ti ń lọ yìí ahlùsúnà ni ẹni tí ń tẹ̀lé lánàá tànàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam ni òun làwọn onímọ̀ ń pè ní usulu ahlùsúnà ti wal jama'a kí ni táwọn àfáà súnà gidi kí ni tí wọ́n gbẹ́sẹ̀ lé kí ló mú ahlùsúnà yàtọ̀ fún ẹni tó jẹ́ oníbídíà tí èsì onísúnà nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam àkọ́kọ́ ń bẹ́ẹ̀. مصادر التلقي عند أهل السنة والجماعة ibo làwọn tá a bá ń pàápàá súnà ní àwọn tí ń rìnà súnà nẹ́bùà muhammad sallallahu alayhi wa sallam ní níbo ni wọ́n ti ń mú ẹ̀sìn wọn àkọ́kọ́ nìyẹn. فمصادر التلقي عند أهل السنة والجماعة ثلاثة كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم وإجماع سلف الأمة رضي الله عنه gbogbo ntá bá pè lẹ́sìn gbogbo ntá máa pè yàn sí bọ́bá ìpè afẹ́ jẹ́ àfa súnà lóòótọ́ tá a fẹ́ wà nù ahlu súnà ti wal jamaa a gbọ́dọ̀ wádìí ibo làá ti ń mẹ́sìn wa kò sì gbọ́dọ̀ tayọ ọ̀nà mẹ́ta àkọ́kọ́ nu mẹ́tẹ̀ẹ̀ta náà kitabullahi azza wa jal tírà ọlọ́run al-Qur'an al-Karim sunnatu nabiyyi sallallahu alayhi wa sallam sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam ta ní dùnmọ́ ń kálukú kí wọ́n máa pè má wà ní òun lọ́nà kejì tá a ti mú ẹ̀sìn wa bàbá fẹ́ jẹ́ ahlus-sunna wal jamaa ẹ̀kẹta ijma'u salafil kọ́dà eléyìí ẹlẹ́ẹ̀kẹta yìí ilẹ̀ gan lọ́rọ́ wà torí bàbá kó gba mùsùlùmí jọ lónìí kò sí mùsùlùmí tí ó pé tàlùkùránì ti jẹ́ kò sí mùsùlùmí tí ó pé ti súnà nẹ́bì ti jẹ́ kọ́dà bó pé yọ ọmọ ìhùwà tó takò àmọ́ lẹ́nu ẹ̀ àní rí mùsùlùmí tí ó jẹ́ mùsùlùmí tí ó pé ti kùránì àti súnà ti jẹ́. ń amábo ni yapa inú tí máa wà láàrin alùsùnà àtẹlòmíì ìjìmẹ́ ìsálẹ̀fẹ̀ ọmọ ìtọ̀rọ̀dọ̀wà lọ́wọ́ àlẹ́yẹ àwọn alùsùnà ti wọ̀ jama wọ́n gbọ́n tá nẹ́bùwa muhammad sallallahu alayhi wa sallam ó ké fún wa ń kéwú anabi ni khairu nasi qarni ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم الذين يلونهم anabuwa muhammad sallallahu anabi ni gbogbo eyi àlèhùnmọ̀ ń tí ìdọ́jọ́ gbéǹde àlìkìyàmọ̀ àwọn tó lórí jù lè máa wò kọ́ sí kọ́ọ̀nì òun làwọn tí muhammad sallallahu wa anabi níbẹ̀ bá wà àwọn yìí ní sún gbogbo tí wọ́n bá ṣe ń ṣe é sí àwọn ní àwọn tó tún tẹ̀lé wọn tí wọ́n kéwú lọ́dọ̀ àwọn muhammad sallallahu alayhi wa sallam àtàbíyún aláhùn bí ihsan àwọn tí wọ́n tẹ̀lé àwọn sọ̀hábí anábì pẹ̀lú dáadáa anábì ní ẹwà àwọn náà kọ́ sí àwọn ọ̀gá wa nù ń bí ẹ̀sìn bàbá fẹ́ máa wọ̀ kọ́ sí. ń túmọ̀ pé لا يفهمون من النصوص خلاف ما فهمه الصحابة رضوان الله عليهم ẹnití jẹ́ àfa sunna gidi ahlu sunna wal jamaa tààrà irun tá Abubakar gbọ́ yínú ayé al-Qur'an al-Karim kò ní tayọ ẹ o irú èyí tí Umar gbọ́ yínú àdìsí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam kò ní tayọ ẹ o ara ẹnití jẹ́ ahlu sunna wal jamaa lọ àmọ́ a láyé táwa náà wà yìí hum rijalun wa nahnu rijal àwọn wọn ní béèyàn ni wọn tẹ ẹ bá gbọ́ bẹ́ẹ̀ lómi bá tẹ́ńbẹ́lẹ́ Abubakar Siddiku lẹ́nu rẹ̀ báyìí àbí Umar bin al-Khattab abọ́kankan náà àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam alóhùn lágbọ́yé kan dírò àwọn ènìyàn gbọ́yé wàláhì kò sínú ahlu sunnati wal jama'a. هذا أصل أصيل من أصول أهل السنة والجماعة الاحتجاج بفهم سلف الصالح رضوان الله عليه إليه نعمونا قوكو إن يبقى جافا سنة عرا أما كان القرآن الكريم مصوكا للجوى يوانا نبي كيف يرون تيوان بوين بي أو بدو يلونيو أما كان حديث تنقل الرسول صلى الله عليه وسلم àwọn kan ní ń bá sọ̀rọ̀ táwa ń gbọ́ lónìí o irú tí wọ́n gbọ́ lẹ́nu ẹ̀ bí wọ́n ti gbọ́ yé àwọn gbọ́dọ̀ kíw kọjá abẹ ká gbọ́gbọ́ púpọ̀ lónìí nínú tí ń da ẹ̀sìn irú mọ́ wa lọ́wọ́ lónìí tá a fi ń fi tí ò ní súnà tí ò ní nǹkan ṣe pẹ̀lú súnà nàbà Muhammad sallallahu alayhi wa sallam tá a fi ń lọ ọmọ هنا أن العقل الصريح لا يعارض النقل الصحيح العقل الصريح لا كي تاريو بسي لا يعارض النقل الصحيح اي نيري قطاكم تكنن طولون وي أبدا نبوى محمد صلى الله عليه وسلم وي وكان يوسل النمجي إما أن يكون العقل مريضا أو يقول أو يكون النص غير صحيح inú kó ipẹ́ ni tó ní ìtànẹ́bí wí àbí ń wí làákàyè eléyìí ò make sense kò gbà tá ń lò mú òfurasí làákàyè ààrẹ mbẹ́mbẹ́ àbí kó ipẹ́ ntọ́lá nẹ́bí wí àbí ntọ́lọ́lọ́ ń wí òun lọ gbọ́ yé lọ bẹ́ẹ̀ ọlọ́run òwì òwì eléyìí ń bẹ nínú pìlẹ̀ wajab taqdimun naqli inda ahli sunnati wal jamaa bin ba wa ni la kayun abi makan to ma abe ko kan to nko n to wini ni ama wini ni n tolo wi ni ta nabi wi ni bin ba fe ja fa o so imare apo o gbe la kayire pamọ ọtẹlẹ ntọ́lọ́wọ́n àtàlẹ́bí wí sallallahu alayhi wa sallam torí pé bẹ́ẹ̀ lọ́nà wà ọlọ́run ló dá làákàyè ọlọ́run ló dọ́gbọ́n ló dá wọ́tọ́ ọgbọ́n tako ntọ́lọ́wọ́n àtàlẹ́bí wí o bí yàrá bẹ́ẹ̀ jẹ́ ahlu sunnati jamaa. wa min usuli ahli sunnati jamaa anna ad fi hayati an-nabiyyi sallallahu alayhi wa sallam nínú tí a fa sunna gidi gbọdọ̀ wà lórí ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ ahàlùsúnà wà jàmáà anàdínà káàmìlùn ẹ̀sìn ti pé lójú ayé anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí lórí eré ìbẹ̀nú alkùránì karim anábì ń bẹ láyé ń jọta ayé sọ̀kalẹ̀ alyawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina ọlọ́run sọ ayé àyíkalẹ̀ lójú ayé anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ọlọ́run lẹ́sìn tèmi nídìí lọ́dọ̀ yín àkùmọ̀lùtùhù ó ti pé gbogbo òdẹ́ra à ń wá ládà la fi ṣe léyìí ojú rí ọlọ́run náà là ń wá ń gbé yìí ṣe yìí ọlọ́run ní àtìmọ́mùtò aleikum ni'mati gbogbo òdẹ́ra pátá ìbẹ̀nu ìsìláàmù tá a nẹ́bi ṣe kó tó kò láyé sallallahu alaihi wasallam wa raditu lakumul islam dina ọlọ́run ní ìsìláàmù tóun nídìí tóun ọgbà òun lè bẹ́ńjọ́ tá àyà yìí sọ̀kalẹ̀ lójú ayé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wa ma'ana hadha ìtumọ̀ eléyìí ni pé ahlùsúnà wàlìjàmá ò ní sírú ẹ̀sìn tá nábì ó sìn ahlùsúnà wàlìjàmá ò ní sírú àdúrà ò yàn ahlùsúnà wàlìjàmá ò ní kákòójọ tá nábì kó yàn jọrú ẹ̀. هذا من أصول أهل السنة والجماعة أرانتا فيما فافا سنة لينيا تنبلا قول بي إلي لجك تنبه ولن كما ساسمنا